Yeah, I understand you. yàrá sá lọ ẹni star ni o mọ́mí jésìkì lè kíjì títọ́ka àrékà kò gbọ́n pa ìdààmú títọ́ jésìkì àrékà mi ò gbọ́n pa wọ́n mọ̀ kó sókè nami adekunle official restart me this my gl my car check my gl there can you see my gl see my people here yeah I, I, I, I'll be watching it she say why na i no too much be yoruba because me i be local boy o but i get money o but pie i no i no sabi speak english like that but i go speak but but i go try my best my fans because so i see your face like oyibo face i no go ìyàwó mi làbá ìpínlẹ̀ kọ́ bá ẹ̀ ẹ̀ mọ́mí mọ́mí come abeg <laughs> ah you must see my baby come here why wan celebrate. ẹ ẹ mú bá mi ṣẹlẹ̀. Ah, ìyá mi gbọ́ gbọ́ mo ibo mo bá yín lọ kẹ̀kẹ́ dáràn ẹ̀yin bá sì yẹn gbà mí o ẹ̀mọ̀ tó gbà mí o pè rà pa mi gbà o ìyá mi lóyá kí ọdún wá kí màmá. ìyàwó máa bọ̀.